pẹ́rẹ́ báyìí ní ìṣàwò ojúmọ́ kùtùkùtù àwo òwúrọ̀ olónìjó ní báyìí ní ìṣàwò ní o ẹ̀yìn bẹ́ẹ̀ ni ojúmọ́ òní mọ́ kọjọ́ mọ́là màlàmàlà báyìí lọ́mọdé kí mọ̀jọ́ kálàsì owó kálàsì ọmọ kálàsì àìkú ti ṣe baálé ọ̀rọ̀ ìtún ló ní ká máa tún wa ṣe fà ó ní ká máa fà wá mọ́ra kọjọ́ bá yọ akẹrin bòrùn bá yọ akátàrí ire lójú tiwa lọ́jọ́ tèmi ò torí pé ire lójú ẹ káàbọ̀ sórí ètò àtàtà níkànnì àtàtà pẹ̀lú àwọn ọmọ àtàtà ojúmọ́ ire lètò bẹ́ẹ̀ ni ní Orísun tẹlifíṣàn àjọṣe wa kò ní bàjẹ́ lágbà ọlọ́run bá àtàṣe lẹ́dùnmarè ọtúnba ọmọ ọtúnba ambassadọ tó mòye ọtúnba ambassadọ adédèrè adé ìlú ọkọ tèmi ọmọ wọn nílùú ọdí omi yẹrù ọkẹ ọlọfàmọjọ ọlàlọmí ọmọ abisu yóò kọ lórí ètò ojúmọ́ ire lọ́jọ́ tòní àtúntì gbé wa lábàlá lábàlá gẹ́gẹ́ bí ìṣe wa ṣùgbọ́n ẹ ọkẹ́ bá ti mi ni ẹyin ọ̀yáwálé náà ń bẹ́nu lé. ọmọ ọ̀yáwálé ń bẹ́nu lé ẹ kú àárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ ló tún mọ́ wa lónìí èmi nígbàgbọ́ pé bójú wọn ṣe mọ́ wa nílé agbódò lónìí bẹ́ẹ̀ ló ṣe mẹ́yìn náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ káàbọ̀ sórí ètò àtàtà lórí móhùnmáwòrán àtàtà pẹ̀lú àwọn ọmọ àtàtà tí ọlọ́run ọba ń jẹ́ ká lè máa gbé kalẹ̀ fún yín tẹ̀yin náà dẹ̀ ń wo ojú tẹ́ fi ń wò wá bẹ́ẹ̀ ni kò ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ́ fi ń gbọ́ wa lágbára ọlọ́run lódìmarè kò ní di èmi a máa wí pé tá a bá lọ a máa dágbére fọlọ́run ọba ni pé a tún padà bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ hmm. a wá wo ọba ó tún wá wá ní àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè ọ̀dẹ́gbọ̀n àtúntì kalẹ̀ sórí ètò ọlálẹ́kan ọmọ ọ̀yáálé lórúkọ tèmi gbọ̀ngàn olúfì ní mí àròkọ dìjà ẹ káàbọ̀. gbọ̀ngàn olúfì akọni kọ́ máa retí àti gbọ̀ngàn àtọ́dí omu alága àti gbákejì alága alága àti gbákejì alága arúgbó ni ẹ lágbára lọ́wọ́ Elédùmarè àwọn olólùfẹ́ àwọn ló sọ bẹ́ẹ̀ ni ló sì ṣe é ṣe náà lágbára lọ́wọ́ wa wọ́n ní ẹ̀dìdẹ ká jẹ́ pé nàìjíríà ká ṣiṣẹ́ sí ilẹ̀ wa bẹ́ẹ̀ ni wọ́n ní kì í ṣe wọ́n ti kó ti fa wọn bí kọ́ kì í ṣe àwọn akọni wa kó má ṣe já sásán. ǹjẹ́ iṣẹ́ àwọn akọni ṣé kò mọ̀ já sásán lórílẹ̀‐èdè nàìjíríà á hmm. fi àǹfààní ètò yìí náà ká fi ṣe ìbánikẹ́dùn àti ìdárò ìtàpè tribute àbí kílẹ̀ pé tribute sí dókítà tí ó ṣe ìtọ́jú tó sì fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ dókítà adadevo mm, bẹ́ẹ̀ ni hmm. nígbà tí ebola tó wọ orílẹ̀-èdè nàìjíríà tó lóun fẹ́ wọlé kó ṣe pé kò mm. wọlé kò wọlé tán mm. ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ká sì dúpẹ́ lọ́wọ́ dókítà yìí adadevo ká ní pé ó wà láyé inú oṣù kẹwàá ọdún two ni ò bá pé ọmọ fifty years mẹ́tàdínlọ́gọ́ta bẹ́ẹ̀ ni fifty years a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ṣùgbọ́n ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ pé àrùn kárùn yóò gbọ́dọ̀ dé gbogbo orílẹ̀-èdè nàìjíríà. Mm, nígbà tí Patrick Sawyer tó gbé wá láti orílẹ̀-èdè nàìjíríà ńgbà náà. ó mm. jẹ́ ìkan láwọn tó ń yìnbọn pè ní diplomat mm. ó ń bọ̀ láti ìlú tiẹ̀ ní nàìjíríà láti wá ṣe ìpàdé ó ń bọ̀ láàrin àpéjọpọ̀ àwọn ECOWAS leaders ní ìlú Calabar tó jẹ́ pé ká ní pé kò ṣe alábàápàdé arábìnrin yìí ni ah tó bá fi la ìlú èkó kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò bá di pé àìsàn ìbólà yìí ló bá wọn jà tó lọ ìlú èkó kọjá tó lọ ìlú Calabar nígbà tó bá dé ìlú kalaba. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá láti ibikíbi ni ó jọ ṣe ìpàdé pọ̀ wọ́n á fọwọ́ bara wọn wọ́n á ṣe hòtẹ́ẹ̀lì oríṣiríṣi tó bá dé sí ìlú hmm. Calabar ibo la àbámọ̀ tí ò bá dé sílé ni adúpẹ́ nítorí pé arábìnrin tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ yìí ó dènà ikú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún àwọn ènìyàn gbẹgbẹ̀lẹ́gbẹ̀ hmm. ènìyàn tí ó bá torí ẹ̀ kó kú tabaka máa jẹ́ kó máa wà nínú ìtàn wípé ní orílẹ̀-èdè eh, ilẹ̀ adúláwọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé iye èèyàn mẹ́fà péré la ní hmm. àkọsílẹ̀ rẹ̀ pé àìsàn yìí kó o mú lọ nítorí hmm. kíni ẹ̀mí arábìnrin yìí tó fi lélẹ̀. Ojúmọ́ Ire lètò ètò Ojúmọ́ Ire ó tẹ̀ síwájú ní sáà tá a wà yìí àsọ̀ká tó ṣe gàyà lẹ́ẹ̀kan pé ńgbà bá fi padà dé àkórí wa lórí ètò lọ́jọ́ tèní ọ̀rọ̀ wà jẹbánu hmm. ọ̀rọ̀ àwọn olóṣèlú àtowó tí wọ́n ń gbà gẹ́gẹ́ bí owó oṣù àtowó àjẹmọ́nú àti ọ̀rọ̀ àìríṣẹ́ṣe lórílẹ̀‐èdè nàìjíríà ìmọ̀wádìí ìjìnlẹ̀ kan ó jẹ́ ó yé wa pé ẹ̀yìn owó oṣù tí àwọn iléègbìmọ̀ asòfin nìkan gbà lórílẹ̀‐èdè nàìjíríà asòfin kọ̀ọ̀kan bí bá dá owó yìí sí méjì yóò sì máa san owó tó tó one hundred thousand yẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún fún èèyàn bíi ẹgbẹ̀rún ní àwọn owó tí wọ́n ń rí gbà èyí tó túmọ̀ sí pé ilé ìgbìmọ̀ asòfin wa lórílẹ̀‐èdè nàìjíríà tán bá dá owó wọn sí méjì ó lè máa san owó oṣù fún èèyàn tí yóò dín ní mílíọ̀nù lórílẹ̀‐èdè nàìjíríà bó tiẹ̀ jẹ́ pé fifty fifty thousand mo náà ń fún àwọn èèyàn ní oṣooṣù ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá ìṣèjọba rẹ̀ muhammadu buhari nígbà tí wọ́n fi máa polongo wọ́n ní bóyá àwọn ò lè máa fún àwọn ọ̀dọ́ ní àwọn owó kan gẹ́gẹ́ bí àjẹmọ́nú tí wọ́n bá tí ì ríṣẹ́ ṣe bó ti jẹ́ pé àti mọ̀ríyàn gbọ́ débi tá a rí gbà bẹ́ẹ̀ àwọn gangan ní gẹ́gẹ́ bí ààrẹ àwọn fẹ́ mú àdínkù bá owó tí àwọn ń gbà bẹ́ẹ̀ náà ń kọ́ lẹ́nu jọ́lọ́ yìí wọ́n ní àwọn owó tí àwọn eh, olóṣèlú tí wọ́n máa ń gbà gẹ́gẹ́ bí owó tí wọ́n ń lò tí wọ́n bá lọ ibìkan ilé ìtààmù sí extra code ń pe kí àdínkù kó bá ó dà o ibo là ń lọ ibo là ti ń bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá wo owó tí gómìnà ń gbà gẹ́gẹ́ bí owó oṣù owó tí alálẹ́gbìmọ̀ asòfin ń gbà gẹ́gẹ́ bí owó oṣù tẹ́nìkan débì kan láàrin ọdún mẹ́rin tó jẹ́ pé ó ti di bílíọ̀níà bí orin bá mi olóògbé Síkírù Àyìndé Barrister ni ó ní kódà tó ní tọ̀hún ò bá rówó rí tẹ́ni táwọn wíì ń bá yálégbé tó bá ṣèjọba nàìjíríà fọjọ́ mẹ́ta ó ní láìsí tàbí a ti di mílíọ̀níà <laughs> kí ló dé tí ìyà ń jẹ àwọn kan tí àwọn kan sì ń sanná ni eléyìí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bó o bá o pa bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ lẹ̀ òun là ń fòṣèlú ṣe àwọn olóyè bá débi kan àwọn òṣìṣẹ́ ìjọba tán wà ní òjò tán wà lóòrùn ẹ ti ń kọ́ ọmọ ogún ti ń kọ́ ọmọ ọgbọ̀n ọgọ́rùn-ún àtàwọn tí ń làágùn wọn wá ń béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n àti èrè fún Ọ̀yáwálé ibo là ń lọ lórílẹ̀-èdè nàìjíríà káàbọ̀ káàbọ̀ ibo là ń lọ. tọrọ bá káàdì rìn lára ẹ ti rí i pé <laughs> ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìsọdìsọ ni mi ò fẹ́ tètè kárí mi fẹ́ tètè gbé gbé gbé ìrìn àjò mi hmm. gba ọ̀nà bòmí hmm. eh, mi fẹ́ kó tètè gbé ìrìn àjò mi gba ọ̀nà bòmí ṣùgbọ́n tí n bá fẹ́ gbé ìrìn àjò mi fẹ́ rí hmm. orílẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ àwọn tí a sọ̀rọ̀ ń pa yìí ṣé òṣèlú ni wọ́n ni àbí ọ̀jẹ̀lú ṣùgbọ́n torí pé ọ̀jọ̀gbọ́n kan sọ nígbà kan ó ní ẹ tá à ń pè ní state headsman headsman tá a lè pè ní ẹni tó ń tùlù ṣe òun ni ẹni tí ò fi ìmọ̀ràn tiẹ̀ ṣe àkọ́kọ́ Mm. tó jẹ́ pé ìmọ̀ràn ti orílẹ̀-èdè ẹ̀ àti àwọn orílẹ̀-èdè lọ́kọ̀ mu ǹjẹ́ àwa mú báyìí ní ọ̀dọ̀ títí wa ẹ mm. eh, àkọ́kọ́ ni fún àwọn olóṣèlú wa ẹ kémi náà tún wá mú gba ọ̀nà bomi ká wá sọ pé èmi àti ẹ̀ ń kọ́ gan tá a wá ń dìbò fún wọn. Hmm. ǹjẹ́ kò kì í ṣe pé à ń fi à ń ta ọjọ́ ọ̀la wa fún wọn ni torí púpọ̀ nínú àwọn olóṣèlú. ojúmọ́ ire lètò ètò lójúmọ́ ire ó sì ń tẹ̀ síwájú aṣùwọ̀n ní agodo ọ̀rọ̀ yẹn kó tó di pa àṣe gàrà lẹ́ẹ̀kan ẹ rí i pé ó ti ó ti ó ti ó ti ó ti gbó ti gbóná bọ̀ ó ti gbóná bọ̀ ibi tí a wá fi sí ibi tá a fi sí ẹ̀yin olóṣèlú kọ́ ni mo pọ̀ sí gbogbo wa òdèdè olóṣèlú o tá a bá wa ń sọ pé lágbájá torí pé lágbájá ń gba owó báyìí tàbẹ̀dù ń gba owó báyìí ni àwa náà ẹ ibi tí olóṣèlú tó ń gba one million tó ń fọmọ léwu tó ń fọmọ ẹ̀ sí hmm. ibẹ̀ náà ni èmi òṣìṣẹ́ ìjọba tí wọ́n gba fifty thousand kí ló dé tí ọmọ tèmi ò lè lọ bẹ̀. tó tuntun wá gbàgbé pé olóṣèlú àgbàdoyè olóṣèlú ọdún mẹ́rin ẹ ṣe àwọn iléèwé wa dáadáa kọ́mọ̀ jẹ́ pé ìtẹ́yìn ó fọmọ sí yóò yàtọ̀. olóṣèlú ọ̀dọ̀ gidi ló sọ ọmọ ń bọ̀ nílẹ̀ hmm. alákọ̀ọ́kọ́ ni pé olóṣèlú yìí ọdún mẹ́rin ló ní ní ọ́fíìsì o eh. ọdún mẹ́rin ló ní hmm. ọ́fíìsì o lẹ́yìn ọdún mẹ́rin eh? okòwò ló wá ṣe bíi okòwò ló wá ṣe wá eh. èèyàn bíi tèmi àti ẹ. tó kó owó tí ó ná ní one hundred years dání. kì í ṣe pé kó gbọ́dọ̀ kó owó tí ó ná ní one hundred years dání ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú náà ló jẹ́ pé àwa èèyàn gan àwa là ń tì wọ́n sí o mm. torí pé torí pé ẹ̀gbọ́n bọ̀dá rẹ̀ bá ti jẹ́ kánsẹ́lọ̀ mm. o mm. ti rí i pé ó ti dandan kí gbogbo yín di mílíọ̀nù àlejò torí pé wọ́n ti jẹ́ kí ìṣẹ́ ó mu àwọn aráàlú tẹ́ pé wọ́n ò nílò wọn bó o bá ń ṣiṣẹ́ rẹ tíṣẹ́ ẹ̀ tó ọ jẹ bó lóṣèlú ó wù kó bó tó wù ó mọ̀ ṣe lọ́fíìsì máa gbọ́ ò ní lọ bá iyún ẹni èjì tí wọ́n gbọ́ tí olóṣèlú tí olóṣèlú tó bá jẹ́ pé iye owó oṣù tí wọ́n náà ń gbà gẹ́gẹ́ bí minimum wage káà jẹ́ level seventeen kí gómìnà kó jẹ́ level fifteen kí àwọn kámísọ́nà ká máa gba àwọn owó ìbí àwọn òṣìṣẹ́ kò sẹ́nìkan tí ò lọ bẹ́ẹ̀ nìkan. kò sí ibi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ nígbà àgbáyé ṣé primary school teacher ṣó lè lọ bá principal ń pé kó fún un lówó ni ṣé kò gbowó ju ọmọ tíṣà rẹ lọ ni. tábà ti sọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ má jẹ́ ká máa rò pé nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí mm. orílẹ̀‐èdè nàìjíríà nìkan náà ló ti ń ṣẹlẹ̀ eh. nílò ní orílẹ̀‐èdè amẹ́ríkà mm. ààrẹ wọn ò sí ní level kankan o eh, ààrẹ làárẹ̀ ń jẹ́. ó ní kọ́mí wọn á ṣe sùúrù eh. sẹ́nẹ́tọ̀ wà lásán lórílẹ̀‐èdè nàìjíríà owó tí ń gbàjọ owó Trump lọ. kí ló ń sọ nǹkan ló sẹ́nẹ́tọ̀ wa ń gbà gbogbo wa púpọ̀ nínú wa ni ò mọ̀ àtàláwà àtàkùn ẹ̀rù wà lórí wọn àwọn yẹn ká máa di wọn. ká sọ ẹrù kalẹ̀ ẹrù ránù owó náà ta ló gbèrú wọn. ọ̀dà. ee ta ló gbèrú wọn. àwa ni o. ẹ kí lẹ gbèrú wọn o. àkọ́kọ́ tó bá ti jẹ tó bá ti dipa àdìgbò fún hmm. Hmm, kó tẹ̀ kó dipa àdìgbò fún ká tó dìbò fún hmm. láti máa ń di ẹrù irú wọn lórí. a lè fi lé wọn dànù. ẹ̀yin òṣèlú tẹ́ ń ṣe dáadáa adúpẹ́ lọ́wọ́ yín náà ìwọ tó bá mọra elóṣèlú adúpẹ́ o bẹ́ẹ̀ nítorí pé n ta bá wí náà lọ̀rọ̀ n ta bá sọ òun náà lóhùn adúpẹ́ lọ́wọ́ àwọn tí ń ṣe dáadáa yẹra rẹ wò ẹ kẹsì máa ṣe dáadáa lọ ṣé mo ṣe dáadáa tó o bá ti tó o bá ti yẹra rẹ wò tó o ṣe dáadáa ó lè ọ̀jẹ̀lú ńlá kókó rẹ torí pé tí wọ́n fọ ẹ bẹ̀ pé kó lọ ṣe kò ṣe pẹ̀lú owó tùlùtùlù tẹ̀ ń gbà yìí ẹ tún ń kó owó àwọn kan owó aráàlú ẹ tún ń kó ẹ̀ ń kó náà ẹ̀ ń kó lọ́lé ṣe é fẹ́ dọ́lọ́run ni ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe tó dáa àdúpẹ́ lọ́wọ́ yín ẹ máa ṣe lọ o ṣùgbọ́n ọlọ́run wà yóò sì san gbogbo wa lẹ́san ẹ má gbàgbé ń ta béèrè fún òpọ̀ iná ẹjọ́ dúró déédéé lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀nà ẹ kó yọkùlù lórílẹ̀‐èdè nàìjíríà omi ẹjẹ́ ó máa wà fún àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ ni èkánná bẹ́ẹ̀ ni ètò ààbò tó péye ẹjẹ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà ẹjẹ́ ṣé ó wà fún àwọn ọ̀dọ́ wa ẹ jẹ́ kí àwọn ọmọ wa kan lè rí ilé ìwé tó dá lò pábánbárì ibẹ̀ ìlera ah, gangan lògùn ọ̀rọ̀ ẹ jẹ́ kí ilé ìwòsàn tó dáa kó wà tá a lè gbà tọ́jú ẹ̀yin ṣe ń lo òkè òkun lọ gbà tọ́jú. Ah, tí ó túmọ̀ tó ń dùn mí ní pé lọ́dọọdún owó yibiribi la máa ṣe yàsọ́tọ̀ fún àwọn ilé ìwòsàn níbẹ̀ ilé ìwòsàn tó wà ní ilé ìgbé ààrẹ làbújá owó túlù túlù ló wà ń bẹ ààrẹ ó sì lọ sókè òkun ìyàwó rẹ̀ ó lọ ọmọ ó lọ ìdàkejì ààrẹ ó lọ kí ló dé owó tẹ wá sí ìsìnkí ló dé tí mo torí bá fọ́ ọmọ tálákà tó bá lọ sọ́sùn tó fẹ́ lọ gba Eh, paracetamol kó débẹ̀ kó bá ọmọ olówó ọmọ gómìnà tóun náà tó níjọ ń fa méjèèjì wọ́n jọ gbà kẹ́kẹ́ náà irọ́ ni o kọ́mọ yín tó wú ẹ ti gbé lọ sókè òkun kí ló dé ilé kẹ́ ẹ̀ fi tún lè ṣe torí tí lè yín bá dáa ni kò sí tẹ́ fẹ́ lọ ṣe lókè òkun. kílé táwọn ará òkè òkun ọmọ owó orílẹ̀-èdè sí ní láti wá gbà àtọ́jú. nísìnyí níjọba àwọn tí wọ́n eh, dáadáa ni. Eh, ministry health minister health ó ní hmm. nísìn àwọn fẹ́ máa fa àwọn dókítà nàìjíríà tó wà lókè òkun padà wá. ṣé ṣé ẹ fi ohun tó dáa sílẹ̀ tí wọ́n fi torí ẹ̀ padà wálé àbọ̀pọ̀lọpọ̀ wọn gan ló padà ni wọ́n padà lọ. àwọn hmm. iléèwé ta ti ń train àwọn ọmọ wa lẹ́nu ó kù sí kù lágbẹ́ ọlọ́run ọba lágbẹ́ ọlọ́run ọba àdàgbére lónìí àdàgbére lónìí tó bá wọ ọlọ́run ọba mi mo sì kúrò wù àtẹ̀yìn náà á padà wá lọ́jọ́ mẹ́jọ lágbára lẹ́dùnmarè títí ọjọ́ mẹ́jọ tá a pàdé ọlálẹ́kan ọmọ yáwálé ni èmi jẹ́ mo gbéra pa gbọ̀ngàn olúfìyà káfíńdé pàdé bẹ́ẹ̀ ni ọ̀dẹ́gbọ̀n bóyá ṣe ń lọ gbọ̀ngàn èmi náà gbàgbé òun ó dọ̀dí òmu lórí ètò ilé lágbára ọlọ́wọ́ pàdé lọ́sẹ̀ tó bọ̀ fún ìpolówó ọjà lọ́lọ́kan òjọ̀kan ẹ̀yin ẹ̀ pèsè orí ìbánisọ̀rọ̀ yìí zero eight one four 814-2929 08148142929 ọ̀túnba ọmọ ọ̀túnba ọ̀túnba ambassadọ̀ adédire adéèlú ọkọ tèmi ẹjẹ ń gbéra pa o ó di ìlú ọdẹ òmù ọ̀sẹ̀ tó mọ làwọn pàdé lórí ètò Ojúmọ́ Ire mo kí yín o ó dìgbà kan o ó dà pọ ẹ ṣé o.